الحمد لله العلي الأعلى له الأسماء الحسنى والصفات العلى وهو الأول فليس قبله شيء وهو الآخر فليس بعده شيء وهو الظاهر فليس فوقه شيء وهو الباطن فليس دونه شيء اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين إخوة المستمعين السلام عليكم ورحمة الله وبركاته أكبوبوين يوم ياوى olùtẹ́tísíwa jákèjádò ibi tí a ti ń gbọ́ wa àti dúpẹ́ fún ọba kò sí nǹkan kan tó pamọ́ níbi kan tí olúwa ò mọ̀ sí òun lọ́ba tó hàn kò sí bí nǹkan náà ṣe lè hàn tó tó tún wá hàn ju olúwa lọ bẹ́ẹ̀ ni òun lọ́ba tó pamọ́ tí ò sí nǹkan kan míì tó tún pamọ́ síbì kan tó ju ìmọ̀ olúwa lọ tán ajẹ́rìjọ kan ṣoṣo Allah àtọ̀rọ̀ àlékún ìkẹ́ ìgẹ̀ fún ṣẹ́ńlá Muhammad aleyhi salatu wa salam àti kíra wa ní kíkí Islam eléyìí ni ọ̀tún ètò yín ètò wa tá a mọ̀ sí fíkẹ́wò islam àgbọ́yé ẹ̀sìn islam èyí tí dé sí etí gbọ̀ wá lóòrèkóòrè lórí ìkànnì wa yìí ìkànnì wa yìí ní dédé àsìkò yìí àbẹ̀ olúwa subhanahu wa ta'ala kó má sáà gba gbogbo ìgbìyànjú yìí níjọsìn ọlọ́run kó yọ́nú sí i ẹrúsìn olúwa tí ó ṣe olúgbọ̀wọ́ ètò yìí ọlọ́run ọba mẹ́rú ẹ̀ ó sì máa ti ń fẹ́ wọ́n ṣàṣà irú rẹ̀ lẹ́sàn-án rí gbogbo àwa tí à ń gbọ́ náà àtàwọn olùmọ̀ tí wọ́n bá wa sọ̀rọ̀ abẹ́ olúwa wọ́n ṣàjẹ́ gbogbo ọ̀wá ó jèrè ẹ̀ ká bá níbi tí ó ti lérè ẹ̀ láyé ń bí àti lálùkìyàmà èrè ń jẹ́ tèèyàn máa ń rí níbi ìfàsìkólẹ̀ gbọ́rọ̀ ọlọ́run ìfi àsìkólẹ̀ sọ̀rọ̀ ọlọ́run ìfi etí lẹ̀ fọkàn lẹ̀ ọ̀tọ̀ létí ọ̀tọ̀ lọ́kàn ká fi méjèèjì lẹ̀ pẹ̀lú ẹ̀mí òdodo láti tẹ̀lé ọlọ́run wọ́n sáà fi ràn wá ṣe pẹ̀lú ẹ̀ kọ́ wá já jèrè rẹ̀ láyé àti lálùkìyàmà ẹ̀yìn orísun olúwa eléyìí ni àkòrí tí a fẹ́ bára wa sọ lónìí nípa tó ní ṣe pẹ̀lú يقال مدي وشعوي رمضان الله أكبر شهر رمضان شهر القرآن شهر الإحسان شهر الطلاوة والقيام وبعموري أوري أوري تنبنين وشوي وشوني وديدي وشو أري الشهر المحدد الموقت ولا سكو ṣahru ramadan bọ́lọ́wọ́n bá ṣe pé inú alukur'an oṣù àwẹ̀ ramadan oṣù tó ṣe déédéé oṣù kẹsàn-án nínú nǹka oṣù ojú ọ̀run oṣù yìí nínú gbogbo oṣù méjèèjìlá òun náà lọ́lọ́lá jù kò rújú rárá ẹ̀rí nígbà míì a lè rọ́jọ́ míì tó ṣe pé òun ní ọ̀lọ́lá jù nínú gbogbo ọjọ́ ayé níjọ́ míì a lè rí nínú gbogbo ọjọ́ tí yípo láàrin ọdún nígbà míì a lè rásìkò míì lóòjọ́ pé òsìkò wo ló lóore jù bí yẹn bá tiẹ̀ fẹ́ sàwọn ìjọsìn kan tó wá nínú ṣẹ̀ríà ọjọ́ wo ló tẹ̀ wá dáa jù tí yẹn bá fẹ́ ṣe nǹkan báyìí àsìkò wo ló dáa jù tí yẹn bá fẹ́ bẹ̀ lọ́hùn àsìkò wo ló dáa jù tí yẹn bá fẹ́ ṣe sàárà àsìkò wo ló dáa jù tí yẹn bá fẹ́ ṣe àwọn pẹ́pẹ́ fúru kan gbogbo eléyìí ó láàyè ó nítumọ̀ nínú ṣẹ̀ríà nínú ìlànà rí ìlànà òjíṣẹ́ ńlá Muhammad bẹ́ẹ̀ wá ní àpapọ̀ ìjọsìn kọ̀ wá sí oṣù kan odidi báyìí odidi oṣù téèyàn fi ṣèjọsìn nínú gbogbo oṣù méjèèjìlá ìran ìjọsìn kan yàtọ̀ sí yẹn ó tún wá jẹ́ ìran ìjọsìn ńláńlá kí ló fà torí pé òpó kan ní nínú òpó islam gẹ́gẹ́ bí hadithu abdullahi ibn umar radiyallahu ta'ala an hadithu abi huraira radiyallahu ta'ala an tànàbí sallallahu alayhi wa sallam tó ní búniyàlì islamu ala khamsin wọn ma islam lórí ìpìlẹ̀ márùn-ún ìpìlẹ̀ àwọn nǹkan márùn-ún tí islam dúólé lórí olórí ẹ̀ nàmbà wán rẹ̀ òun náà ni shahadatu la ilaha illallah wa anna muhammadu rasulullah ká jẹ́rìí ìjọkan ṣoṣo olúwa ká sì gbà kó jíṣẹ́ ńlá muhammad lóòótọ́ lódodo jíṣẹ́ olúwa ni ànábì àti gbogbo tí ọ̀rọ̀ yìí kó sínú ìjẹ́rìí òdodo nínú àdìsọ́kàn ìmọ̀ tó yẹ ká mọ̀ ìgbàgbọ́ tó yẹ ká gbàgbọ́ iṣẹ́ tó yẹ ká ṣe tí gbogbo ọmọ júwe la ilaha illallah muhammadu rasulullah eléyìí lórí gun alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ní ìkọ́mọ́tò sọ́lá ìmọ̀ gbé wákàtí márààrún dúró lásìkò ẹ̀ pẹ̀lú àwọn ọ̀ràn yẹn pẹ̀lú àwọn orígun ẹ̀ pẹ̀lú àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ẹlẹ́kẹta òun ni zaka yíyọ zaka ìbádàtú almaali mahdọ́ ìbádàtú almaali mahdọ́ ìjọsìn ní tó jẹ́ tówó owó nìkan lèèyàn fi yọ dúkìá eléyìí ẹlẹ́kẹrin òun wà ní ramadan allahu akbar síyàmù shahri ramadan gbígba oṣù àwẹ̀ Ramadan Ramadan yìí náà ni à ń sọ̀rọ̀ ń parẹ́ òun náà ni à ń palẹ̀ mọ́ gbogbo alámọ̀ wípé ó kọ́ mọ̀ ó gbajúmọ̀ ó fọ́nká láwùjọ mùsùlùmí táwẹ̀ bá ń bọ̀ báyìí gbogbo mùsùlùmí rí gbogbo mùsùlùmí dáadáa gbogbo mùsùlùmí ẹni tó mọ tó wá ṣe láyé ni ó ti máa ní àwọn ìjẹ̀rán ìdùnnú ọkàn pé a kú palẹ̀ mọ́ ẹ máa gbọ́ gbólóhùn yìí láàrin àwọn èèyàn wọ́n bá kíra wọn láàrin inú ilé tán bá ń sọ̀rọ̀ láwọn jòkó ẹ̀sìn lẹ́ẹ̀mọ gbọ́ fìlìkútọ́bí àlùjùmáyíyá níbi kútúbà jùmá lẹ́ẹ̀mọ gbọ́ níbi ìsítí ẹ kú palẹ̀ mọ́ oṣù àwẹ̀ Ramadan ẹ kú palẹ̀ mọ́ oṣù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó túmọ̀ sí wípé oṣù yìí sharafahullah ọlọ́run ọba bá bàrà ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad ah ó mọ̀ láwọn ọ̀rọ̀ tí èsì ẹ̀yọ̀kan tí èsì méjì tí èsì mẹ́ta láti fi ṣàlàyé tí èsì mẹ́wàá ipò ọlá tí ń bẹ fóṣù àwẹ̀ Ramadan tó bá wá rí bẹ́ẹ̀ bó ló ti yẹ kí mùsùlùmí ọ̀palẹ̀mọ́ dé ìpalẹ̀mọ́ dé oṣù àwẹ̀ Ramadan shahrul mubarak oṣù alálùbáríkà oṣù àánú ṣahru alghufran àforíjì kún bẹ́ẹ̀ ṣahru itqi minan niran tí olúwa máa bọ́kùn tí ó sọ àwọn èèyàn dọ́mọ àlìjánná pé ìwọ ẹ̀yin ẹ̀yin ẹ̀yin náà tún dọ́mọ àlìjánná bọ́lá bá sì ti parí ẹ̀ ó tọ̀ wọn ò tún dọ́mọ aná mọ́ òun ló fi jẹ́ pé ṣahru ramadan oṣù àwọn ramadan yìí fursatul umur àwọn onímọ̀ wọn máa pè ní opportunity ọ̀kan nínú àwọn àǹfààní ìsẹ̀mí ayé ikọ̀ mi nìyẹn ń bẹ láyé tọ́mọ̀tì ẹni kí láǹfààní rẹ̀ kí ni kúrì rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí kí ni kúrì pọ̀ ń bẹ láyé a sọ pé rọmọlánà bá mi láyé mo sì gbá lọ́nà tí mo níran kà pé yóò jẹ́ gbígbà àwọn àjọ ọlọ́run Allahu akwa kúrì rẹ̀ náà nu ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ àwọn olùmọ́ni fọ́rọ́sọ́tún lọ́rùn mọ́ àpẹẹrẹ rere pé èèyàn lápẹẹrẹ láyé òun ni kí rọmọbọ́nù dé bá a láyé kọ́ wá rí ìgbà bó ṣe tọ́ bó ṣe yẹ ṣe wá rí lọ́pọ̀lọpọ̀ èèyàn kì í ríru àǹfààní èèyàn rí i kó rí ìgbà tọ́ bó ṣe tọ́ bó ṣe yẹ èèyàn ò kì í rí i kó rí kí rọmọbọ́nù dé bá láyé kọ́ wá jèrè pẹ̀lú àwọn tí ó jèrè àyàfi tó bá nípalẹ̀mọ́ dé ìpalẹ̀mọ́ kì í ṣe nǹkan eré kúránì ó pàṣẹ nípa tó ní ṣe pẹ̀lú àwọn ìjọsìn kan wípé ìyẹn palẹ̀mọ́dé ni o gbogbo ìjọsìn ìyẹn palẹ̀mọ́ ẹ wọ̀rọ̀ hajj pàtọ́lùwà ní wàtàzáwàdú ẹ pèsè dé ẹ palẹ̀mọ́dé ṣùgbọ́n gbogbo ohun tí ń jẹ́ olórí téèyàn fi palẹ̀mọ́dé nǹkan fa inna khayra zadi ataqwa ọ̀nà níbẹ̀rù ọlọ́run ìpáyà ọlọ́run bó o la ṣe fẹ́ palẹ̀ má di oṣù àwẹ̀ Ramadan pẹ̀lú payà olúwa ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ ẹ̀yin arúsìn olúwa à nǹkan tó dáa ni ká máa gbọ́rọ̀ ọ̀rọ̀ yìí láwùjọ mùsùlùmí ẹ kó palẹ̀ mọ́ oṣù àwẹ̀ Ramadan àdé tán kó sá ti jẹ́ pé ẹ̀mí rí ẹ̀mí dùnú ẹ̀mí jẹ̀rán òun nìyẹn fi ń sọ àwọn ọ̀rọ̀ yìí jáde kó sì rinlẹ̀ pẹ̀lú inú kan ọ̀kan nínú òdodo kó jẹ́ pé alqalbu yafrah walqalbu yabtahiju wayashtaq ẹ̀mí ó máa jẹ̀rán yóò máa dunnú torí pé nínú gbogbo ohun téèyàn fi pàdé ẹ̀sìn òdodo kò fẹ́ ṣe ìtọ́fẹ́ dàbí kí ọkàn yẹn ọmọ kọ́kàn yẹn máa jẹ̀rán kéèyàn máa jẹ́ mùsùlùmí ẹni tinú rẹ̀ ó máa bàjẹ́ tọ́kàn rẹ̀ ó kórira tí ó ti máa tí ó ti máa yóò sì máa gbàbànújẹ́ kóṣù náà tó wọlé àpẹẹrẹ orí ibu lélẹ́yìí o kìí ṣàpẹẹrẹ oríire kẹsìn ọlọ́run ọba kó súnmọ́ tó bá kí ẹlòmíì àyà rẹ̀ yóò sì tún sọ kì í pé hé àmàlànà yìí wọ́n mọ̀ tí ń kí ọmọ ní wọn lánàá dé tán yóò mọ̀ wá ronú ìbànújẹ́ wà dé bá wọ́n ní kí ló ṣe ó ní à ah, ọmọ pé ní yẹn kì í yí ni yóò ní jẹun kankan látàárọ̀ yóò wá rọ gbogbo ní ọmọ wa tààyàn fòfòfò ìbànújẹ́ ní bẹ́lò míì à kó tó wọn chẹ́kì ara ẹ̀ kó sínú àwọn ẹni rè ẹ̀sìn olúwa èèyàn pàdé ẹ̀ pẹ̀lú dùnnú ni ìgbésí ayé yẹn kọ́ má jẹ́ ọmọ jíjẹ jíjẹ jíjẹ ẹni tó bá ṣerú àgbákò báyìí tó ṣe pé ń gba bànújẹ́ ń gba ìkórìíra ìrẹ̀wẹ̀sì ń bẹ́lẹ̀ mí ẹ̀ òròjú ọkàn ń dààmú ẹ̀ pé yé wọ́n bá bí ẹlòmíì wọ́n bá kí ẹlòmíì wọ́n bá gbọ́ yóò ní ẹ sì jó dé náà ẹyin gan tí ń dẹ́rù bá yẹn kó tó dé ẹ̀rù wo náà ń dàbọ̀ àbọ̀ ọ̀mọ tó ń ṣe ẹ̀rù wo náà ń dàbọ̀ ẹlòmíì yóò kanra kanlẹ̀ ike ìwé ìdè o yóò sì máa kanra kalẹ̀ tí a ìlànà ẹ̀yà gbọ́rọ̀ awuyawuy ẹ ṣáà jó dé náà ẹyin gan dẹ́rù bá yẹn ta ni dẹ́rù bọ̀ wọ́n kọ́ bẹ̀rù ọlọ́run ẹ̀rù wo iṣẹ́ ìpayà wo ní bẹ níbi ìbẹ̀rẹ̀ oṣù àwẹ̀ Ramadan ah kò sínú àpẹẹrẹ ní rè o kò sínú ṣèṣì mùsùlùmí rè kò mà kẹsìn ọlọ́run ọba dé káyà sì máa kà á kalẹ̀ ah ọlọ́run ní ma ja'ala Allahu alaykum fi dini min haraj gbogbo ntọ́lọ́wọ́n ọba ṣe lófin nínú ẹ̀sìn kò sí nira ń bẹ kò sí wàhálà ń bẹ kí ló kó rẹ̀ sí dààmú sí. Si ẹ̀yin mùsùlùmí òdodo ìyẹn gbọdọ fura irú ọkàn wo la fẹ́ fi pàdé ẹ̀sìn yìí irú ẹ̀mí wo ni kila alimu bizati sudur sẹ́mi pé gbogbo ti ń bẹ nínú gbáyà wa kò sí ìtòpamọ́ fọba allah subhanahu wa ta'ala ó burú kọ́lọ́hún ọbọ̀ kó wọnú ọkàn rẹ kó rí pé ọkàn rẹ ń gba ọgbẹ́ ọkàn rẹ ń kórìíra kọ́lẹ̀ lómi ọ̀rọ̀ ayé rẹ̀ ìsẹ̀mí ẹ̀ ló fún lọ́lá jẹ́sìn ọlọ́run ọba lọ yóò wá torí ẹ̀ yóò kórè rẹ̀ sìn ẹlòmíì lè ní à àwọn pé bíríkìlẹ̀ yà ló ń ṣe wọ́n ti dinú rọmọdọ́nà ẹ̀mọ̀ nígbà gbogbo oúnjẹ tí èèyàn jẹ èèyàn gbọ́dọ̀ jẹun kábíyèsí kó tó di pé èèyàn lè èèyàn bọ́ síbi iṣẹ́ tó bá di pé kíní rọmọdọ́nà yẹn máa ń ṣiṣẹ́ àìríṣẹ́ ṣe bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí òórùn bẹ́ńlẹ̀ ẹ̀rí kọlọ̀ kó fi wá lọ́kàn balẹ̀ tí o bá sí yọnu àwọn iṣẹ́ kan bẹ ìdá tàtọ́lábà alkúwọ́tà wọ́lmẹ̀tàna tó bá jẹ́ pé kéèyàn strong ni lọ́pọ̀lọpọ̀ lu ayé tó ṣe jẹ́ pé àwọn ní oorun ọ̀dọ́ wọn lé kódà àwọn ìlú mi bẹ wọn á declare pé àwọn ọ̀rọ̀ gbogbo yẹn má jáde lọ́sàn o irú ẹ̀ wọ́n wá gbìyànjú wọ́n wà ní gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣerú àwọn iṣẹ́ báyìí ẹ̀ sọ̀dálẹ́ eléyìí náà ṣe nǹkan kan ẹ̀ kọ́lọ́n kó fi wá lọ́kàn balẹ̀ nílùú wa ẹlòmíì a rò pé a tó bá ti di ọ̀sán òun kò ní lè kò ní ṣe kí ni ṣe sùúrù ṣe sùúrù pẹ̀lú iṣẹ́ tọ́rọ̀ wọn bá kádàrá péṣẹ́ rẹ ni ẹlòmíì àní driving lòun ń ṣe àwọn ọmọ àwọn ọmọ àwọn gbọ́dọ̀ máa jẹun yóò ní àwọn gbọ́dọ̀ máa máa máa mumi ní ní gbogbo ìgbà kọ́dà ẹlòmíì ee ọlọmọdé apàdánù ọlọmọdé afayé ìsẹ̀mí ayé wa ṣòfò torí ẹlòmíì ò ní gbà ẹlòmíì ọlọlọmọ kí àìmọye mùsùlùmí tí wọn sọ pé à òun ìgbà wẹ o à Ọlọ́run ti mọ pé irú iṣẹ́ tó ń ṣe kì í ṣe iṣẹ́ tó lè gbà wẹ òun ṣe rẹ tí èsì pọ́n rẹ̀ ọ́ tádàwọn kankan ò sí ọ à bẹ̀rù Ọlọ́run ó fi sẹ́lẹ̀ jọkàn bó fi sẹ́lẹ̀ iṣẹ́ lè fiọ́lẹ̀ ńjọ kan tí ó dìpẹ́ ọmọ bẹ́ẹ̀ o àwọn ìwọ gan ọmọ mọ̀ pé tó máa fi sẹ́lẹ̀ òní ẹ̀ṣẹ́ ṣiṣẹ́ lọ́kàn lọ́rọ̀ rẹ bó ló ṣe kò ságbára mọ́ kò sokun mọ́ bẹ̀rù ọlọ́run páyà ọjọ́ ọjọ́ tó pàdé olúwa eléyìí nípìnlẹ̀ ọlọ́run bá ní wà á ń tẹ̀sùn mú khairun lakum orí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ọ orí ni fún yín àwẹ̀ tẹ́ ń wò yìí àǹfààní rẹ̀ wá pọ̀ orí rẹ̀ wá pọ̀ ẹ̀san rẹ̀ wá pọ̀ àwọn tó wá kó tó kó tó bá ṣáàrù Ramadan oṣù àwẹ̀ Ramadan kọ́ wọrin mina tìláwa sàrkùránì lẹ́fẹ́ sọ ni ọ̀rọ̀ rí ní gbígbọ́ alqiyam ìmọ̀ gbẹ̀rún dúró táǹpẹ̀ ní sọ̀látù tàràwí Ramadan àtàhájò dìjílóru àbí lálẹ́ náà òru ti bẹ̀rẹ̀ náà nù gbogbo àwọn iṣẹ́ eré sàrà ṣíṣe ń kọ́ ẹ̀rí kẹsàrátù as-sadaqat wal ihsan ila al-fuqara wal muhtajin àwọn tí ò ní àwọn tán ní bùkátà àwọn ẹni rè míì wọn tún tájẹ́tì oṣù yìí wọn fi àsìkò zaka wọn síbẹ̀ pé àwọn fẹ́ kó bọ́ sásìkò yìí Allahu akbar àwọn mùsùlùmí ni ọlọ́run bá kẹ́ wọn wọ́n tún wá lọ́gbọ́n wọ́n lóye wọ́n tún wá ṣègbìyànjú kọjá pé inú oṣù Ramadan náà lásìkò zaka wọ́n ń bọ́ sí gẹ́gẹ́ bí ìgbà tí èèyàn ń sáré ń gbìyànjú kọ́ bọ́ sí àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá alákọ̀ọ́kọ́ ní Zulhijja àwọn àwọn ọjọ́ yìí àwọn ọjọ́ ẹ̀ṣà ni fáwọn iṣẹ́ olóore ọ̀tọ̀ ni zaka o ọ̀ràn yẹn ọ̀tọ̀ ni wọ́n tún wá fẹ́ gbìyànjú àníkó tó bọ́ sínú oṣù alálùbáríkà yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn iṣẹ́ olóore bíṣẹ́ ìṣe wa pọ̀ tó nínú àwọn oṣù yìí bó ṣe kọ́ wa tó pẹ̀lú oṣù yìí a falmahrum ẹni ẹ̀kọ́ ẹni ẹni ẹ̀kọ́ ẹni tí ó jèrè òun lẹni tó ṣe pé kọ́mọ wà á mm, kọ́mọ ní iṣẹ́ olóore tí ó gbèsè nínú oṣù yìí yàtọ̀ sọ́nà yẹn tiẹ̀ ń gbàwẹ̀ gan àti gbogbo ẹ̀san ẹ̀san man qama Ramadan gbogbo ẹnikẹ́ni tó lọ́n bá ní ó kí kìí àmọ́ Ramadan èyí tá à ń pè ní tarawí ìmánà pẹ̀lú ẹ̀mí ìmánì wáṣẹ sábà ó sì ń rankan pé wọ́n gbẹ̀sán lọ́dọ̀ olúwa ẹ torí ọlọ́run bá ló fi kí owó fẹ́ràn aláhùn máa tapọ̀ dàmàmì rẹ̀ mi yóò jèrè yóò jèrè yóò jèrè àforíjìn gbogbo tó ṣe lẹ́sẹ̀ láwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣe kọjá ẹ̀rí èyí tó lékè ni pé àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àmẹ́ṣẹ̀ ńláńlá yóò tù bá níbi ìyẹn ni ẹ̀yẹ́rú sìn olúwa ibi tá a ti lọ́ọ́ orí tí ń bẹ nínú oṣù Ramadan ọ̀tọ̀ ní sahur ní jíjẹ ìyẹn mi nìyẹn ni ó jẹ́ o anábì ní tasaharu ẹ̀ máa jẹ́ odulóore kọ́dà bí ojú níwọ̀n lọ fa iná fi sahuri baraka kọ́dà bí omi ló mu wọ́sà jẹsàrí kò sì lánìyàn fi jẹsàrí alibarika kún bẹ́ẹ̀ o ọ̀dà ìtùnú ńkọ́ káyára túnú orí ọ̀tọ̀ ni ká tún túyàn orí ọ̀tọ̀ ni kéèyàn wá sàwọn oríṣiríṣi dáadáa orí ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ ni sàárà ṣe orí ọ̀tọ̀ ni ọ̀rọ̀ rí orí ọ̀tọ̀ ni kéèyàn má báyàn jà ibi ìwà kó o ṣe sùúrù níbi jíjẹ ṣe sùúrù níbi ìwòkuwò ṣe sùúrù níbi ìrìnkúrìn ṣe sùúrù níbi ṣe sùúrù gbogbo àwọn nǹkan tí a tó bá tún wá rí tún wá fún oṣù yìí lọ́wọ́ o bó bá tiẹ̀ ń ṣìwà kíwà tẹ́lẹ̀ àsìkò tútù bá rè o àtọ́wọ́bátú wá sọ́díkọ́ nínú tá a fi palẹ̀ mọ́ di oṣù àwẹ̀ Ramadan ẹ̀rí apẹ́ àkéèsí lẹ́kan alákọ̀ọ́kọ́ ni ọkàn mímọ́ ọkàn dùnnú ọkàn rí ẹ̀rí kíyàn má jẹ́ ẹni tí ọkàn rẹ̀ rí kọlọ̀tì kọlọ̀tì kọlọ̀ bá báyàn lò bẹ́ẹ̀ kò ní jèrè nínú Ramadan ẹni tọ́kàn rẹ̀ ti gbà níra ẹ̀wù bọ́lọ̀ ṣe bá àwọn mọ̀nàfíkì lò ẹ̀wù bó ṣe bá wọn lò ọlọ́run ní walaw aradu al-khuruja la'addu lahu 'uddah walakin kariha Allahu bi'athahum fasabatahum wa qila qu'udu ma'al qa'idin ọlọ́run ọba bá wọn lò pẹ̀lú wa wọn ọlọ́run ní tó bá ṣe pé wọ́n ní kàn ṣe ni la'addu lahu wọn bá palẹ̀ mọ́ de al-udda al-i'dad ìpalẹ̀mọ́ al-isti'dad ìpalẹ̀mọ́ at-ta'ahub kéèyàn prepare fún nǹkan kéèyàn palẹ̀mọ́ ìpalẹ̀mọ́ di oṣù àwẹ̀ Ramadan kí sì ń kéré o ẹ̀yin ẹrúsìn olúwa ìpalẹ̀mọ́ yìí kí la wá fi palẹ̀mọ́ èyí tó jó lórí jùlọ kan ọkàn rẹ jẹ́ kọ́lọ́wọ́n borí pé ìkànnì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà fi rí mùsùlùmí mi wàláhì kò ní agbára láti gbà kò lágbára bóyá àárẹ̀ bóyá diwọ́ kan inú rẹ̀ sì ti ń bàjẹ́ kalẹ̀ pé ah ẹni mùsùlùmí mi tí nǹkan bá ṣe inú Ramadan inú rẹ̀ ó bàjẹ́ pé ah òun ìjọsán wọn ìjọsán rí nígbà tá a dánwò yìí dé ńkọ́ bóyá torí ọ̀sà ẹ lè firú ẹni bẹ́ẹ̀ wé ẹni tí ọ̀sà náà mú òun náà ọ̀sà jọ máa wọn méjèèjì ni wọ́n sì pè àwọn méjèèjì sákèèsì àwọn onímọ̀ tib tí wọ́n mọ̀ nípa ìṣègùn wípé à ẹ gbọ́dọ̀ máa jẹun o láàrin wákàtí kọ̀ọ̀kan àdánwò ni o ẹ má ẹ má ṣèrà yín léṣe wọ́n á fúnru ẹni bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ nìkan ní nímọ̀ náà ẹnì kejì wá ní à Ramadan àdé wọ́n ní à àní ẹ má ṣèrà yín léṣe ẹ lè gbá ni ẹ má lọ ṣe fídíà irú yín yìí Eh, bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ sì máa e. ti di chronic ulcer ulcer yìí ó le eh, ẹ máa manage ẹ̀ ni wọ́n sọ fẹ́ nìkan nìkan ni ah òun á ní ma rọmọbọ inú rẹ̀ sì ń bàjẹ́ ẹ wo bọ́kàn ilé ìṣe rí wọ́n si sọ fẹ́ nìkan pé ah, ẹni ọ̀sà o pé sì disturb yín ẹ má eh, ah, ó ti mi ti má tọ̀tọ̀tọ̀ ọ̀dà ọ̀dà náà nù ah eléyìí rẹ̀ kò tiẹ̀ bàjẹ́ kò tiẹ̀ nítumọ̀ pé à ah, ọ̀dà náà nù wọn máa ti dá gbogbo máa jẹ tí wọn ẹ sáà máa oúnjẹ wọn ni máa jẹun dáadáa o lásìkò yìí wọn ní èmi ni o ẹ wò eléyìí gbàdúnú eléyìí banújẹ́ pé a ah, ọmọ ṣe o àwọn méjèèjì náà sì ni wọn ò ní gbà ṣùgbọ́n sépò kan náà ni wọ́n rí níwájú ọlọ́run rárá o ọ̀kan banújẹ́ pé a ah, ẹ̀sìn rí ẹ̀sìn dùnú òfin ọlọ́run ọba yìí wọn wà ní rí i pé inú rẹ̀ ń bàjẹ́ kò lẹ́sẹ̀ o ṣùgbọ́n mi òdodo in ya'lamillahu fi qulubikum khayra ọlọ́run ọba ní tó bá rí i pé e, e, ẹ̀mí rí ọkàn rí àníyàn rí ní bẹ́lẹ́mì yu'tikum khayra mimma ukhidha minkum èyí tó gbà lọ́wọ́ yín àìokun ni àìlókun ni èyí tó gbà lọ́wọ́ yín àìrísìkí ni èyí tó gbà lọ́wọ́ yín agbára ni èyí tó gbà lọ́wọ́ yín tẹ́lẹ̀ èyí tó fi sàdánwò tó rò pé òní ọlọ́run ni á dá padà yutikum khayran mimma ukhidha min èyí tó ti gbà lọ́wọ́ yín tẹ́lẹ̀ ń ó tá fi dípò rẹ̀ òrè ni mélòó mélòó ẹni tọ́lọ́ wọn bá ṣe oore fún látara wípé ó rí i pé ọkàn rẹ̀ ẹni rè ni nínú ẹ̀mí ẹ̀yẹn ló sìn ọlọ́run sáà lè fi wé ẹni tó ṣe pé òun tiẹ̀ ń fẹ́ kán sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kọ́dẹ̀ lómi ní ti ń ṣe máínà ni yóò mọ̀ wá fẹ́ kóun sásá bẹ́ẹ̀ dókítà kan pé kó tiẹ̀ rẹ́ nìkan sọ pé ẹ má gbàwẹ̀ ẹ̀yìn tọ́rẹ̀ ẹ̀ yóò bá dùnnú wí à ah, dókítà ló ní má gbààwẹ̀ tá lọ ń tán ẹlòmíì ń wá bí tí ọ̀sà sí ni kọ́sà rẹ nìkan sọ pé òun ló fi jẹ́ pé nínú ṣẹ̀ríà ẹ̀sìn òdodo ìlànà rẹ̀ yìí ìlànà ìjèrè yìí ẹ̀sìn ọ̀kan ṣoṣo tí ó jẹ́ gbígbà wájú olúwa yìí gbogbo ẹ̀ lá ó lálàyé ẹni tí ó sọ wípé ah, àárẹ̀ kan ó kọ díyàn kéèyàn má gbààwẹ̀ àwọn onímọ̀ ní yóò jẹ́ ni tí a nífọkàntán sí nínú àwọn oníṣègùn yóò jẹ́ olùfọkàntán olódodo èèyàn nínú mùsùlùmí tá a bá rí mọ́ kò ṣe nǹkan kan nínú ẹni tí ẹ̀ ṣe mùsùlùmí ṣùgbọ́n o ó gbọ́dọ̀ jólódodo èèyàn ó gbọ́dọ̀ jólódodo èèyàn mélòó mélòó aláàárẹ̀ tí nǹkan mi ń ṣe táwọn kan ní ah, ọ̀ọ́yà fàwẹ́lẹ̀ nìkan ní rárá kò dí àwọ̀ ẹ̀yìn lọ́wọ́ ọ̀wù ebi ewo ló dààmú yín pẹ̀lú yọ̀ǹda ńlá kò dí àwẹ̀ lọ́wọ́ tá a bá ti apply oògùn sí kinní kan àbí nǹkan míì ti ń ṣe ẹlòmíì tó bá ti jẹun ní sahur kò ní nǹkan kan tí ó ṣe kò affect àárẹ̀ yẹn gbogbo eléyìí ẹ̀kọ́ tó tún jẹ́ àmọ́ bí tá a fẹ́ lò ní pé bó o lọ kan mùsùlùmí rí gan-an kí lòun gan fẹ́ sẹ́ni tó lẹ́mìí rí ni àbẹ́ni tó lẹ́mìí àìníkànṣe tọ́lọ́mbá rí wípé ni rí lèèyàn nínú ẹ̀mí kódà kó ṣàṣìṣe ọlọ́run ó sì ṣàmójúkúrò rẹ̀ yóò sì fún ní dáadáa ọba tí ń fire sanre ni gbogbo ẹ̀sìn ní ìpìlẹ̀ rẹ̀ láti inú ẹ̀mí ni alimuslimun ya ayuha alimuslimun ẹ̀yin mùsùlùmí òdodo ẹ̀já gbàdùnnú ká sì máa bẹ olúwa nínú àwọn tá a fi palẹ̀ máa di oṣù àwẹ̀ Ramadan òun náà ni ìkìbálù alìkìbálù àlẹ́yìí bìkọ́lbìn báhíjìn mustashrih ẹ̀mí òdodo ẹ̀mí tó fọ́nká ẹ̀mí tó binshirahi sadr igbá ayà tí inú ń dùn pé oṣù oṣù alálùbáríkà ní bọ̀ yìí ilé ìjà kìsì alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì at-tawbatu sadiqa ìtúbà òdodo torí pé bí yẹn bá jẹ́lẹ́ṣẹ̀ tẹ́lẹ̀ tí ń wúwo àìdáa tí ń rìnrìn àìdáa tí ń sọ̀rọ̀ àìdáa kí Ramadan tó dé ló ti túbà lọ sọ́dọ̀ Ọlọ́run kí ìjọsìn òdodo tó dé tí ẹ pàdé ẹ̀sìn yìí pẹ̀lú mímọ́ bíyàn bá rírò palẹ̀ mọ́ báyìí ṣe à ọmọ jèrè ọmọ darapọ̀ máwọn ẹni rè ẹ tútúbà òdodo tútúbà òdodo pé à kíní Ramadan gbọ́dọ̀ káṣẹ ìmọ̀ mi lọ́wọ́ wá lẹ́mìí wọ́n jìnà sí wọ́n bẹ̀ Olúwa pẹ̀lú pẹ̀lú ẹ̀mí òdodo ó túbà lọ sọ́dọ̀ Olúwa eléyìí náà ọjà kèsì ẹlẹ́ẹ̀kejì kí ni wọ́n ń pè ní tutuba àtàwùbátú asọ́díkọ́ ànàsúr ìtúbà òdodo eléyìí òun náà ni àwọn kan tó ní májẹ̀mú àkọ́kọ́ èèyàn kábàámọ̀ ó gbọ́dọ̀ kábàámọ̀ pé ní tóun ṣe iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni iṣẹ́ tọ́lọ́run ọ̀fẹ́ ni iṣẹ́ aburú ni anadama bẹ́ẹ̀ náà ni alẹ́kẹ́láà yọ jáwọ́ ẹni vẹ́m kò ní tẹ̀sẹ̀ yẹn mọ́ ẹ̀ mọ́jẹ̀mú yìí gbọ́dọ̀ pé o ẹlẹ́ẹ̀kẹta wa ni wípé yóò wá lẹ́mi pé kéde pé tó lẹ́yìn Ramadan náà òun ó tún rí i sáàjì kó nǹkan fi gba àwọn iṣẹ́ burúkú ilẹ̀ náà kásáfi gbàwẹ̀ tán rárá má lẹ́mi ewu burúkú báyìí lẹ́mi pé o ti túba yányán nìyẹn ò ní padà síbi ẹ̀ mọ́ ọmọ wa bẹ̀ lọ́hùn kọ́ lọ́hùn kó lánàá rí tó wáyé pé òun rò pé àrísìkí kan ní bẹ́ẹ̀ bẹ́ olúwa kó sínú aláàlí fún ọ. ẹ̀yin èèyàn ẹja bẹ̀rù ọlọ́run gbogbo gbàtẹ́sìn òdodo ẹ̀sìn bá ń bọ̀ èèyàn pàdé ẹ̀ ní mímọ́ ni ká sì mọ̀ pé ọba Allah ọba tó mọ́ ni la yaqbalu illa tayyiba kò ní gbà kankan lọ́wọ́ wa ká sì lọ́ mọ̀ pé la yastawil khabithu wat tayyib olúwa kò jọra wọn ìwà dọ̀tí ìrìn dọ̀tí ìṣe dọ̀tí àdìsọ́kàn dọ̀tí gbogbo àwọn nǹkan yìí mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra eléyìí ni àwọn àkíyèsí tí a pè àbí tí ààyè gbà wá láti pè lónìí lábẹ́ ìkíra wa kú palẹ̀mọ́ ṣàwẹ̀ Ramadan Allahu akbar abẹ́olúwa ẹlẹ́kẹta òun náà lélẹ́yìí adúà ṣíṣe ẹ̀ á mà tẹ̀síwájú bí iznillahi ta'ala. bóyá lọ́sẹ̀ tí tó ń bọ̀ báwo ló ti to bo kí mùsùlùmí ó palẹ̀ kayfa yanbaghi bá rí an yata'ahaba ahabal muslim istiqbala li shahri ramadan báwo ló ti yẹ kó pàdé oṣù alálùbáríkà yìí اللهم إنا نسألك أن تبلغنا هذا الشهر المبارك يا رب العالمين والله تعالى أعلى وأعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد